bọ́sì ìtọ́ ìdẹ̀ ìṣe débi rẹ̀. kí n sáré ṣe kí tó máa lọ. ṣé o ní kò filẹ̀ pé màá ṣe ó lè tún wá bọ́ síbí rẹ̀ ó mọ̀ pé mi fẹ́ kó wọ mọ́tò alẹ́ ṣe ni. wọ́n bí ní pé ṣe tó ọ̀ máa tó ṣe. ó yá ó yá yá filẹ̀. mo fi adéwọ́ filẹ̀ kó gbé báyìí rẹ̀. ṣé o fẹ́ ra nǹkan ni o tún fi kówó sí orí ìgbìmọ̀ báyìí ṣíṣe kò kò sí. mo fẹ́ kó fún dáàdì ní àwọn kan èlò lówó tó wà bẹ̀ mo fẹ́ kó fún mi. ten thousand lásán ten thousand ó ní lásán ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bàbá ò ṣeé ṣe báyìí fún un bàbá rẹ kò fojú má fojú kò wò bàbá ẹ. bó mọ́mí mo ti kó twenty five kan fún yín tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ tó sọ fún mi pé ẹ̀jẹ̀ gbèsè eight thousand kan mo dẹ̀ tó kó fún yín mo bá yín san eléyìí ò ti pọ̀ jù fún dádì yìí. ọkọ twenty five thousand èmi ó mm-hmm. bá mi san gbèsè pẹ́pẹ́pẹ́ ìyẹn ẹgbẹ̀rún mẹ́jọ ni ó sọ fèmí àná wọ́n wá gbé ẹ̀pẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ yóò san gbèsè èmi nìkan rè jẹun jẹ rẹ bàbá rẹ kò fẹnu gbánú ẹ̀ rárá nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ tí bá lè sọ ní gbogbo yọ ẹgbẹ̀rún méjì bàbá rẹ kó lè bàbá ẹgbẹ̀rún mẹ́jọ yẹn tó kó ọmọ wọn. mọ́mí mọ́mí kí n yọ eight thousand fẹ́yìn kí n wá kó two fi jáde lẹ́yìn twenty five àti eight tí mo bá yín san. ó lè tẹnu mọ́ twenty five bá mi yọ bí mo ṣe yẹ yìí ẹgbẹ̀rún méjì náà kílẹ̀ yìí ṣú èlé kú kọ́ pọ̀ lọ rẹ̀. ó dẹ̀ jẹ́ àkọsílẹ̀. ó jẹ́ márùn-ún márùn papọ̀ ọmọ. bákan náà màmá mi jáde èkó ṣe pé lẹ́ẹ̀ máa ṣubú àkílẹ̀ ṣe kó máa fún wa nú rẹ̀ náà ogun má kàn jẹ́ wípé èèyàn kò ṣe kinní ni kò ṣe dáadáa rẹ̀ ẹgbẹ́ ìmọ̀ràn rẹ̀ lè lè dìbò pọ̀ lọ́rẹ̀ àbí wàá fẹ́ gbẹ̀rún méjì sí kákókó kẹ́gbẹ̀rún mẹ́ta. kí ló máa wá kúnlẹ̀ olóyè ṣe máa tán àmọ́ ẹ máa sóúnjẹ fún dádì o lóòótọ́ ìyá ni wúrà bàbá náà ní jíjẹ má febi pa wọ́n o. ṣé kò ń dáná fún tẹ́lẹ̀ ìjíjà gbogbo kọ́ra rẹ nìṣó jáde kò ní ṣé wọ́n ló ń kọ́ mi bí mo ṣe ń gbọ́ jẹ fọ́pọ̀ mi tẹ́lẹ̀. dádì. bọ́sẹ̀ mo wà níta mo ah. wà níta. mo tún wọ iná kàrọ̀ mi rí ọgbọ́n wà. kọ̀ọ̀kárí ó gbé kíni kan wà fún mi òun retí rẹ̀ ni. mo ti ṣètò ìgbìmọ̀ tó fẹ́ máa lọ. tọ́lá ah. ayé ẹ kẹsì má ṣe ẹ má pé kó má dáa fún ẹ kò ní dáa fún dédé ẹni bá ń kọ́ ẹ ní o má o má bàjẹ́ fún ọ ni. ẹ wọ ilé bẹ́ẹ̀ máa ṣàdúrà ọmọ ẹ ṣàdúrà ọmọ ìsíyìí kìíní ẹ ẹ ẹ jẹ́ kó tètè làwọn ọmọ tó jáde ọmọ má fò wúra rẹ. ìsìnkàn ẹnu rẹ ọmọ rẹ mo ń bá sọ̀rọ̀. ẹ ẹ ṣé mi lẹ́kọ̀ọ́ bí pẹ̀lú mi lẹ́kọ̀ọ́ bí pẹ̀lú wa. jọ bọ́ báyìí bọ́ báyìí bọ́ báyìí bọ́ báyìí jáde kíkan ní ọ̀rọ̀ ẹ̀ mú sọ. wà á ṣe oríire lẹ́kọ̀ọ́ ìwà ẹ̀. ẹ ẹ ò pé. ẹ so mo ní five thousand yìí kẹ bá mi manage ẹ five thousand adá fún ẹwà sóríire yẹ ohun ẹ láti ṣe wa má lè má ṣe é bá a lè má ṣe é kó five thousand ọwọ́ rẹ̀ yẹn kó fún ya rẹ̀ kó fi sínú tọ̀wọ́ rẹ̀ twenty five thousand yóò wà lọ́rẹ̀. ìsìn twenty five thousand ẹgbẹ̀rún márùn márùn lòjọ fi wá mo ti gba tèmi ìkẹ́jẹ̀ gba ti yín ẹ̀dẹ̀ wà wípé kókó. orí rẹ ti bàjẹ́ pẹ̀lú ẹgbẹ̀rún márùn yóò dárúkọ yẹn. ẹ̀yọ̀ máa fẹ̀mí ṣépè o. pẹ̀lú ẹgbẹ̀rún márùn yóò dárúkọ yẹn. ẹ̀ ẹ̀ lò wá fi orúwọ rẹ o ti bàjẹ́. èlò ẹni twenty five thousand. èlò lówó tó wà bẹ́ẹ̀ tó fẹ́ kó fún mi. ten thousand lásán. ten thousand ó ní lásán. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bàbá ò ṣeé ṣe báyìí fún un bàbá rẹ kò fojú kọ́ fojú kò wò bàbá yìí kó twenty five kan fún yín tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ tó sọ fún mi pé ẹ̀jẹ̀ gbèsè eight thousand kan mo dẹ̀ tó kó fún yín mo bá yín san eléyìí ti pọ̀jù fún dádì ọkọ twenty five thousand èmi mhm. ó bá mi sọ gbèsè pẹ́pẹ́pẹ́ ní ẹgbẹ̀rún mẹ́jọ ni o sọ fèmí àmì wọn wá gbé ẹgbẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ yóò sọ gbèsè èmi nìkan lè jẹun jẹrẹ bàbá rẹ kò fẹnu gbanú ẹ rárá nǹkan tó wà mẹ́rin wípé ọ̀rọ̀ tí wọ́n lè sọ ní kó kó lè bàjẹ́ pẹ́gbẹ̀rún mẹ́jọ yẹn kí n kó ọwọ́ wọn. mọ́mí mọ́mí kí n yọ eight thousand fẹ́yìn kí n wá kó two for dáadé lẹ́yìn twenty five àti eight tí mo bá yín sọ. ó lè tẹnu mọ́ twenty five bá mi yọ bí mo ṣe wí ẹ̀yìn ẹgbẹ̀rún méjì náà kí lè ní ṣú ẹ lè kú kọ́ bọ̀ lọ ó lè jẹ́ àkọsí ó jẹ́ márùn-ún márùn-ún. ọmọ bá kẹ́gbẹ̀rún márùn-ún jáde èkó ṣe kó lẹ̀ máa ṣubá kí lè ṣe kó máa fún wa nú rẹ̀ náà ó kó má kàn jẹ́ wípé èèyàn kò ṣe kí nínú. bọ́sẹ̀ bọ́sẹ̀ ìyá mi ṣé o má jẹ́ kí n tún ẹ̀ àkáǹtì mi wà lọ́wọ́ rẹ̀ ìyá rẹ̀ kò lákáǹtì la fowó yẹn sínú àkáǹtì mi lẹ́kọ̀ọ́ kó yẹn fún ya rẹ̀ kó gbà mọ́tọ́ rẹ̀ gbèsè òpè ó bá ń sanwó rẹ̀ ìròpé mi àti òun rajọ jẹ gbèsè. wọn kò jẹnu rẹ. n kò bá yẹn jẹ gbèsè. jẹnu mo fowó ṣe. n kò bá yẹn jẹ gbèsè o n kò bá jẹ gbèsè. ó pé kó fèmí ní two thousand èmi ìbímọ kó fún mi ní two thousand. nígbòyà ìwọ̀ wíwù pé rọ wọ̀ pé five thousand five thousand ní ìròkú wa yìí o tún ti gba five thousand yẹn lọ́rẹ̀ o kó òun kó jẹ mọ́tò rẹ̀ bàbá mi sẹ́ńdì ogún bá sì dínkù ọmọ alálùbáríkà tó ta jẹ́ kó máa jà kó máa kó máa sọ̀rọ̀ tó wàá lówó ẹ̀ mẹ́ni gbà lọ́rẹ̀ gbọ́gbọ́ ìwọ má wọ̀rí sí. wà á ṣàlùbáríkà láyé rẹ. ìgbà tí mo fẹ́ kó fún ilé ẹgbẹ̀rún méjì ìwé borí rẹ máa ń. àti wà á lọ àti ilé máa tún. ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀. lè sí ìbáṣẹ. ìdàkúdà sí bàbá. káàrí ọmọ ọkọ lóòótọ́ lóòótọ́ nínú wọn wá wọlé ẹ̀kí ń fún ẹ lọ́wọ́ kó kó lè mọ̀ pé èmi kì í ṣe bàbá òṣì pèlè yìí fi wọ́ta sí. wọ́n wá wí pé ìyá òṣì ni mi. tó dalẹ̀ sẹ́rí ìkọ̀tẹ̀dálẹ̀ ṣé wọ́n filẹ̀ kún mi lọ́wọ́ tí yẹn máa ti. ìwọ bá ti dẹ́kun kó jẹ́ kẹ́mi mọ̀ jọ ọkọ mi láyọ̀rọ̀ máa gúnlẹ̀ ó yàkàyàkà olóṣì dáná. ó yàkàyàkà rẹ rẹ. kí yàrá ti yàgbé ọmọ má yàkàyàkà rẹ. ara rẹ̀ ń ta ẹ́. wọ́n bá wà dá sọ wọ́n dá sọ wọ́n lé olíjẹkújẹ. kí ló jí ẹ ara ń ta ta ẹ ara ń kọ ẹ. bàbá ara sọ bàbá ara sọ. olóṣì ó twenty five ó gbà eighty ó tún gbà two ó tún gbà five ọ̀nà àṣàánú wa kó jẹ́ àwọn obìnrin yìí rèé àwọn rèé ń yáyìn àwọn ọmọ wa sí wa orí ti bàjẹ́ orí yìí ó ti bàjẹ́ àwa rè má sanwó léwe a rè má má bọ́ wọn a rè má rẹ́ǹtì ilé a rè má kọ́ bá dàgbà báyìí a rè má má sọ ohun wọn má ṣe fún bàbá ṣẹ́ẹ̀ṣẹ̀ ra ṣe ya tọ́jú ọmọ yìí ẹ̀ṣẹ̀ ra ṣe.